kan ní ìpòkíá yìí ha nígbà tí ìpòkíá ń jẹ́ ìpòkíá àwọn bàbá kan ni wọ́n sáré táàsì wọ́n sáré ẹ̀ka lẹ̀ lè jẹ́ rọrùn báwa àwọn aládé yìí àwọn ni wọ́n fèsì ilé wọn ní ẹ̀kọ́ ní àwọn náà fẹ́ kí wọ́n gba gbogbo ẹ̀ lẹ̀ àwọn ni wọ́n gba gbogbo ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ láti di àwọn ọlọ́run lẹ́sìn wọ́n jìyà wọ́n lẹ̀mí wọ́n lẹ̀mí ìlú ògùn ńlọ́pàá wọ́n fẹ́ nǹkan lómi ìlànà àní ìsìlámù sẹ́ wọ́n gbọ́dọ̀ fẹsẹ̀ nílẹ̀ àbàbá yẹn jìyà gbogbo ẹ̀ àwa dé lónìí àbàbá ní sí gbogbo wàhálà àwa dé àwa àwọn àgbàdo akó gbogbo owó káàkiri lóde lè lẹ́nu ìmọ̀lẹ́ àdéṣe amọ̀nù wa oníkòyí abdullewa ṣe ń bóde lè lẹ́nu ìmọ̀lẹ́ ṣe lọ. làbàárọ̀ owó sáko. afúnà. بقاك بعد حيا فما أبعد القاسم من الداني ẹni tí ń kí òun lọ́dún méjèèjì ọlọ́run ò tí ì lọ́dún pípọ̀ gbà á kátó wá gbọ̀wọ́ tó ń kí nǹkan bì kálẹ̀ bọ́ọ̀lù ni wọ́n gbà ó kí wọ́n lọ owó bọ́ọ̀lù ni àwọn tó sani alọ́wù liman hamida àti pé ó ti wọ́n ti gbòjú wa wọ́n lè mọ́ mọ́tàlásì ọlọ́run sì ń wo kálukú ràn ó ti màrà tí ó fi yín dá ọlọ́run ó sì déédéé gbà tá wọn lọ fi bọ́ọ̀lù sí ọlọ́run lémi náà èmi náà gba bọ́ọ̀lù tèmi sẹ ẹ̀tẹ̀lé mi ẹ̀tẹ̀ láti ẹ̀tẹ̀lé lẹ́gbẹ́ ìrún ni ọlásìkò tí wọ́n máa kí sẹ ẹ̀tẹ̀lé tèmi náà ẹ̀ ẹ̀ kọ́kọ́ wọ́n yé e wọ́n kọ́ jẹ̀ kan eré gbogbo wọn la gbọ́ wọn bò ó kí wọ́n rú lẹ̀ ọlọ́run ó hàn pé ẹ fún lè kírun náà wọ́n nà yín. àbá àbá wọn tó dúpọ̀ wọn tó dùn ká sí gbọ́ ọlọ́run ó ṣe ẹnìkan tó náà dára bẹ́ẹ̀ láti wọn ló kó bù sí. ẹ̀yin ṣe ti ọlọ́run náà ṣe tiẹ̀ ǹjẹ́ bàbàrà ọlọ́run bíra rẹ̀ mú ọkàn rẹ̀ jọ bàbàrà ọlọ́run. bá a ti bàbàrà owó tó àtẹ̀mí àtẹ̀yìn tàbí bàbàrà ọlọ́run bẹ́ẹ̀. bá a ti bàbàrà owó tó owó ló burú jù olùsí ni owó bá a ti tó yìí nìyí yíyá àmọ́ ìbára wa sọ síbi létí pé ẹni wọ́n jọ tòrò lọ́hùn káwọn bá wà sí lọ tó má wulẹ̀ kájú lọ ẹni àfún wọn ní one point five àmàjọ wà sí ilẹ̀ ẹ̀sìn eléyìí ibú lówó àmọ́ àdìsí làádùn ọgbẹ ẹ abábàjẹ mọ bàbá lọ àwọn ló dé lọ́la. eléri ibú ni bọ́fọ̀ bọ́ wá jẹ́ eléri ibú kéèyàn sì máa wo ọmọ ìyá rẹ̀ báyìí kó sì ké léri kọ́mọ ó sì wò ìyá rẹ̀ báyìí kó sì tẹ̀lọ̀ bìkà kó sì pa kó lóun fẹ́ lu orí ìyá bọ́fọ̀ bá yà wèrè. àwa àgbàgbé gbogbo ọjà àkójọ ìyá àdáálẹ̀ náà ni wá ibi àdúgbò tà ti ṣe wá sí àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwa náà ti wà ń bì gan nù ní báyìí ọ̀bá ti parẹ́ àwọn kan tó máa rábì àwa náà wà wọ́n ti pé máa ń ṣàlàwà náà lè ní. gbogbo ẹni tí wọ́n bẹ̀rù ayé tí ọba ti bẹ̀rù ọlọ́run ẹni kì í ṣẹ̀dá èyí ṣe tó ní páyà ọlọ́run èyí ṣe tí àyà ọlọ́run ò ní kà ọ́ ọba tó wù rí ọ̀ọ́dàmà ọ̀ọ́mọ bóòlù ti wà. kó o gbẹ ìgbé lọ́kàn kọ́ ní ipò rẹ̀ nígbà alábáyá jẹ tá lọ́lọ́run wá jẹ kò sínú ipò tiẹ̀ ẹ̀rọ ọba tó ní gbogbo pọ́lìtì wọ̀nyí òun là wá bẹ̀rù yìí wà láìjà láì gbogbo wa jókòó yìí mo ní wà láì gbogbo wa gbogbo wa bẹ̀rù ọlọ́run lọ ẹ bá ẹ̀kọ́ wáyà ní ọ̀dà kò ní ọ̀dà dábàá kọ́ sí báyìí stand up wà láyé orí. nínú tá a bẹ̀rù láyé tí bẹ̀rù rẹ̀ ju ọlọ́run lọ́dọ̀ wa méjì owó èmi òun ju ọlọ́run lọ́dọ̀ kálukú nàmá bí wà lẹ́kọ̀ọ́ fọlọ́hún bẹ̀yìn ẹ̀dá kòtò ọlọ́run yẹn bá ń gbọmọ mi sílẹ̀ wí mọ̀ fọlọ́hún bẹ̀yìn ó ṣẹ̀ṣẹ̀ darí èkó ni èsì pé mo àwọn àṣàfojúdi ẹjọ́ bá wa gbà nọ́ọ̀ nọ́ọ̀ nọ́ọ̀ kò sí táǹtì táǹtì táǹtì kọjá ẹ bá wa lọ mú owó dẹ́bi sinmi ẹgbẹ́ ẹ ẹsà ẹ dẹ́kun mọ́ tuntun ẹ̀fọ́ akáàdì kẹ ọlọ́run ẹ a máa sọ kí ni aṣọ táǹtì fún yín èlò ló wà bẹ́ẹ̀ ẹ̀yìn dà owó fẹ́ ṣiṣẹ́ nù èlò ló wà bẹ́ẹ̀ bínú twenty five thousand ní kọ́dà awọ awọ awọ náà dàgbọ́ ní ok ìṣe abẹ́ bíbí lóṣù náà ọmọ náà dà mistress kìíní wọ́n kọ ọkọ ẹ sínú rẹgísítà nù ọkọ àríwá wọ́n fọ Ọlọ́run bẹ̀ wọ́n bá wọ́n fọ ànábì bẹ̀ wọ́n lórí rárá wọ́n wá fi jẹ just twenty five thousand naira wọ́n wá fi bẹ wọ́n wá fi olùkọ́ Ọlọ́run lọ́dọ̀ rẹ̀ hali anta muslim ṣé muslim ni ọba mi ṣé wọn náà máa sọ pé i'm a muslim ẹni tó dúpájú sẹ́lẹ̀ fọlọ́ mímí sọ ma sọ bẹ́ẹ̀ wọ́n pè é pẹ̀lú ọlọ́run. àwọn mi lẹ́rìí bí a ìrọ̀jì mi bísímìláì rọ̀hábà ní ọmọ ìlú lọ gbọ́dọ̀ yá wọ́n ń gbìyànjú tí wọ́n kalẹ̀ yẹn gbọ́ báyà wọ́n lọ lókè yìí bẹ̀ kó lẹ́ẹ̀dì sí. àwọn ń bẹ lọ́wọ́ ní sèpé wa ti fẹ́ górí nì wa ti fẹ́ górí nì. inú àdúrà àwọn lọ́gbà nínú ìdòkó yìí wáyé ba àdúrà bàbá wọ̀nyí. kí là ń ṣe à ń ṣe wá sí ṣé náà dàpọ̀ báyìí láì ṣe pátá wẹ́wẹ́ wá àbí pàṣọ. kọ́má á gbé ẹ̀rù bàbá yín pàṣọ orí ọmọ òun pé púpọ̀ ẹ̀yin dúró gbogbo yín dúró èyí tó dúró èyí tó kù kí wọ́n dúró ẹ bàbá yín ẹ bọ̀ mọ̀ pé bàbá tiẹ̀ ń ní. yá àjọ ìlàbí náà àmàlò. àwáṣe pátí àṣe gángan. àjòkò this is Ramadan lecture. ẹ ní gbowó ẹ wá náà ni gbogbo wa sì gbogbo wa sì lè àmọ́ ìyàwó ọlọ́kadà wà abẹ́lẹ́ gbọ́dọ̀ kan ṣiṣẹ́ lọ wọ́n ti gbogbo ẹlẹ́gbẹ́ ah, ẹ̀jẹ̀ àlọ́ gbọ́rọ̀ lọ ẹ̀wù ga. yà á ju àlàbí na àmà lọ tẹ̀kọ̀ lọ. àkọ́kọ́ àwọn ọmọ ìlú òkìá ìbẹ̀rù ọlọ́run nígbà tí a bá ti náwó di ìbẹ̀rù ọlọ́run lọ báyìí ibi tó fẹ́ dé kò ní dé kí ló jẹ́ àwọn bàbá kí ló jẹ́ wọn orí kí ló jẹ́ wọn orí ipò wọn lò lórí olùgbẹ́rìn kó gíá bàbá ìmọ̀mọ́ àgbà ìbẹ̀rù ọlọ́run ni àwọn bàbá wọ̀nyí ìbẹ̀rù ọlọ́run ní bẹ́ lára wọn ìbẹ̀rù ọlọ́run. ẹ wà múra sádùá fún wa àwa àfa àláyé lónìí àti kó lérò bẹ́ẹ̀ bá rí mi tí wọ́n ti mọ́lé lẹ́wọ̀n nínú gbọ́n rẹ̀ lè tó báyìí bẹ́ẹ̀ bá béèrè wọn ní ọmú obìnrin méjì ni wọ́n bá lọ́wọ́ ẹ̀. ẹ bá rí mi tẹ̀síbá rẹ̀ kò tóbi báyìí ẹ̀wọ̀n náà ní fẹ́ fà báyìí. àfáàní ẹjọ́ kí ni wọ́n ṣe àgbáyé èèyàn mẹ́rin nígbà bá lọ́wọ́ ẹ̀ fresh. ó tiẹ̀ tó eré olókìkí ni wọ́n wá nísìnyí eré olókìkí èmi ò ta. èmi ti sọ bọ́lá eré yìí èmi ẹ̀ lájọ wọ sàárè ẹ̀ ní èyí pẹ̀lẹ́ olùgbé ìsìn ọ̀ká lọ́bi kankan tẹ̀lé ọ̀ èmi yìí lọ́bi kankan lẹ́yìn kí n lọ wá sí mojú wáyé àwa àwa náà láti wà nínú mọ́tò o sì lè gbé mi yàsídì kankan dírẹ́bà yẹ ẹjọ́ wọn abẹ́ wá èmi kọ́ ayàbọ̀ lẹ̀ ni kò sí kankan tó lè bí irú sínú wọn lọ́rẹ̀ẹ́ pé àwọn alájí ẹ lọ́rùn wọn wà ní ẹgbẹ́ ní ìlọrẹ kẹta èmi ní kánú ilé lèmi máa wà. ayé náà ti díjú mo fẹ́ kọ́lé irú yìí tí bàbá Tinubu kọ́ àáfà gbolo Tinubu owó ni ọba àkàjẹ kò tó irú owó ni ọlọ́run wa kọ́ ilé tó dúlẹ̀ tí ó dahùn náà. bọ́lá bí wà nígbà mìíràn tó kí ìjà àwọn tẹnumọ́lá onírin nígbà tí tẹnumọ́lá kọ́ ilé tí ń bẹ ní òun àná nì láàbìrà àhàdìgbà bí gbogbo bẹ́ẹ̀ ni kò sí irú lẹ́yìn ẹ lọ́wọ́ bẹ̀ níṣẹ́ àbòrò òru ni wọ́n gbé bẹ̀. babalú àbòrò òru náà barisa ló wá sí láti bọ̀ tán gbogbo wa tẹ́ ń bọ̀ àárín wọn ó jù wá ní okùtù wa kọ́ complete gbọ̀ bá ya ilé ọmọ jẹ́ tiẹ̀ kòkòrò ọmọ jẹ tiẹ̀ àwọn àkú skeleton nígbà bá tó wá yá gan ilẹ̀ ó wá gba skeleton yóò tún jẹ jẹ jẹ dípò pé tẹ bá mú kàn nínú ìgbìmọ̀ báyìí tẹ bá rún báyìí yóò sì tù bí àtìkè ẹwà ti sọ pé kò sí irú gbà tí ń bẹ yá ayọ̀ àlàbí na àmàlò tẹ̀kọ̀ lọ́wọ́. kí pẹ̀lú ẹ̀rọ ọlọ́run àmì àmì ògbólé yorùbá yìí la ilaha illallah ẹrù bí ọ̀sẹ̀ mi lára wọn ni wọ́n bí wọ́n ti ń kí tiẹ̀ òun kí òun gbogbo ẹni ọkọ̀ yáǹtà lọ́mọ àti ìkírun lọ́wọ́ àwọn sálámàtà asalaamualeykum wa rahmatulah asalaamualeykum wa dábàá àpamọ́ wàtò